akaramakallah wọ́n ní islamic cooperative gẹ́gẹ́ bá ní tàmálẹ̀sì. àsìkò ti tàn ní tọrọjọ ti lọ nítẹ̀sí ń béèrè yọ gbà sùkù àkókò islamic cooperative islamic cooperative tó bá yẹ pé nǹkan tí àwọn èèyàn ń ṣe tí wọ́n máa sọ pé báyà mo fi fifty thousand síbẹ̀ èmi ọ̀ padà láǹfààní àti yá hundred thousand wàlàkín ìgbà tí ń bá dá hundred thousand padà hundred remains hundred tó bá ń pè lẹ́yìn lẹ́ bá ń pè ní islamic kì islamic ọwọ́ pé hundred mọ́gbà hundred ní ń dá padà kò ní lé kọ́sọ́ọ̀dì islam torí kíni nítorí pé àfìgbà tèmi náà tó dá fifty ni mo tó láǹfààní àti yá hundred àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣé èmi nìkan mo ní bùkátà láti yáwó ni gbogbo mùsùlùmí tí ọ̀dà ó síbẹ̀ tí wọ́n sì ní bùkátà jù mí lọ kí ló dé tẹ̀ ya wọn. ẹni torí pé kò yá ẹgbẹ́ lówó kò ní láǹfààní àti yá ẹ̀yin ní kì í ṣe yíyá lẹ́ ń pè contribution ni call it whatever you like islamically yíyá ni lówó ni. nítorí pé ní stem bá fún yín lówó nìsí tí mo ní ẹ ẹ bá ń sọ ẹ wá gbowó lọ́wọ́ mi ìgbà tó di lọ́la tí mo fẹ́ gbowó mi wọ́n á rí pé hundred tẹ̀mí fún yín bó ṣe rí ni hundred tẹ̀yìn fún mi tuntun lábẹ́ òfin ọlọ́run ajẹ́pẹ́ ti jàǹbá mi nítorí pé owó tí mo fún yẹn ti nà omi ilẹ̀ fún mi ẹni tó bá fún mi lówó mi ìyàtọ̀ sí ètí mo kó pamọ́ sí lọ́dọ̀ nígbà tí mo wá gbowó mi òfin ọlọ́run sọ wípé yíyá lọ yá ajẹ́pẹ́ nítorí pé contribution fẹ́ gbẹ̀yìn yíyá lẹ̀ yẹgbẹ́ ìgbà tẹ́yìn tí wàá yá ẹgbẹ́ ní fifty ẹgbẹ́ wa sọ pé ẹ̀yin náà wà entitled sí kẹ́ yá hundred lábẹ́ òfin ọlọ́run wọ́n ń pè léyìn ní kọ́rọ̀dọ́n jẹ́rìrà lẹ́fàán owó tèmi yá yín tí mo tara rẹ̀ fàǹfààní ó sàǹfààní fún mi àbí ó sàǹfààní fifty mo fi gba hundred so eléyìí ò rìbá rìbá náà wọ́n ń pò náà lábẹ́ òfin ọlọ́run eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí ẹ̀ ṣe islamic ṣé bá fẹ́ sọ di islamic yóò jẹ́ pé àwọn ẹni tí ó yá ẹgbẹ́ lówó á mà wọ́n. ní sáà yìí o gbogbo ẹni tó yá ẹgbẹ́ lówó kò ní yáwó. àwọn ẹni tí ó yá ẹgbẹ́ lówó ni ó yáwó á jẹ́ pé ọlọ́wọ́n bọ́ san ẹni tí ó yá ẹgbẹ́ lówó tẹ́lómi fi rí yàwó ọlọ́wọ́n san lẹ́sàn-án rẹ̀ nítorí pé ó fi tiẹ̀ rán ẹlòmíì lọ́wọ́ so torí pé kò sí fóun fẹ́ fi jèrè kọ́bọ̀ so eléyìí ẹ̀ wọ́n ti islamize ẹ̀ nù àbí kó jẹ́ pé àwọn kan gbowó kalẹ̀ wọ́n gbowó kalẹ̀ bíi ten million wọ́n á sọ pé kíkálukú tó bá mọ òwò kan ṣe kó wá ṣàlàyé òwò tí ẹ bá máa ṣe ẹ̀yin àti ẹgbẹ́ ẹ̀jọ̀ dòwò pọ̀ ilé ìsọ pé ó máa ẹran tà ó wá ní kí wọ́n fún ní hundred thousand so àwa sọ pé ojoojúmọ́ a máa ṣírò èrè tó wọlé béèrè bá ti wá ń wọlé sí a máa pín ní ìdá méjì sẹ́yọ̀ kan kápẹ́ lónìí àjèrè three thousand ẹgbẹ́ ọgbà two thousand ìwọ tó ṣiṣẹ́ ọgbà one thousand àmójú owó sì tún wà lẹ̀. so ìwọ náà mọ̀ ẹ́ na títí tọ́lọ́ wọn fi ràn wọ́n náà lọ́wọ́ tí ó fi di kó bùkátà láti wá máa gbowó yìí kájọ dòwò pọ̀ mọ́. sẹ́mi yẹn lọ sí fi ń ṣòwò ń jèrè àwa náà ń jèrè. Islam fara mi lè wa ó pé òun náà. òní wá jẹ́ pé ẹ gbowó lẹ́yìn tó ń ti ya yín lówó èèyàn á sọ pé ntọ́gbà náà ni ó da padà ṣùgbọ́n owó ya yín náà ó sì tún wà lẹ̀ yóò tún wà lápò ẹgbẹ́ wọn ṣe eléyìí ẹ̀kẹ́ Islam ni wọ́n pè lẹ́yìn náà mo lówó mi kí ló dé tọ́wọ́ tọ́wọ́ tọ́wọ́ máa sọ fún mi pé gbogbo ìgbà tí mo bá fẹ́ withdraw owó mi o máa sọ oṣù mẹ́fà lẹ́yìn rẹ̀ nítorí owó mi gbà kí ni jẹ́ bá náà ti sọ ọmọ ọ̀dọ̀ ẹnìkan ọjọ́ bó alihamdulilayi rabil alamin api alasana taala kó fi alibarika sí jókòó wa yìí. ní ìparí ẹ dákun ẹ má jẹ ká tìlú ẹ dákun tí a bá wòye sí jókòó yìí ó ti tó bí oṣù mélòó kan tó ti sí tí ò ti wáyé mọ́ sáàbí tó fi wáyé mọ́ ni wípé a mísì mọ́ǹtì kan mọ́ǹtì kan tá a mísì yẹn ló fà tí ò fi wáyé mọ́ so ń túmọ̀ sí pé ìjókòó tá a bá ti lè pàdé ibẹ̀ náà lẹni tó bá máa sponsor the next ibi tá a bá máa lọ ibẹ̀ náà ló ń tọ́ ibẹ̀ ni ó ti yọjú tó ń túmọ̀ sí pé níjòkúta wà yìí tí àìní dúró lẹ́kṣọ̀ yìí mọ́ ni pé ó kù sọ́wọ́ ìmọ̀ àtẹ̀yìn tó bí pé ká tó kò níjókòó yìí ká gbìyànjú ẹni tó bá máa gbé wa lọ the next ibi tá a bá máa lọ so ń tàn kó dákun kó yọjú nínú kó rí brother Bashir Obatek tàbí kó rí èmi náà ọlọ́run sí ọrùn fẹ́ ní kọ̀ọ̀kan náà. ọlọ́run sí ọrùn.